ẹ e lónìí sí si Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìkọ̀wàsí tí ó tọ́ ìkọ̀wàsí tí ó tọ́ a ó kà láti inú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹfà àti ìkeje. àwọn méjèèjì rìn déédéé ní iwájú ọlọ́run wọ́n ń pa gbogbo àwọn àṣẹ àti ìlànà olúwa mọ́ láìkùnà ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí pé elizabeth yàgàn àwọn méjèèjì ni wọ́n sì ti di arúgbó. ọ̀nà tí ọwọ́ tí onígbàgbọ́ fi mú ìṣòro ó gbọ́dọ̀ jẹ́ eléyìí tí ó fi ọkàn ọlọ́run hàn ní àwọn àkókò tá à ń gbé wọ̀nyí ó wọ́pọ̀ láti máa rò wípé nígbà tí ẹnìkan bá ń da ìdojúkọ tàbí ìṣòro kọjá wọ́n fi ọwọ́ ara wọn fà ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn lọ́pọ̀ ìgbà a máa fi àìṣedéédé àti ìrékọjá tó ń débà àwọn ènìyàn a máa ń so wọ́n pọ̀ mọ́ ẹsẹ̀ ìkọ̀kọ̀ ẹ máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ bíi kí a sọ wípé bóyá ó tilẹ̀ tiẹ̀ ti ṣẹ́ oyún tó pọ̀ ní àwọn ìgbà kan rí bóyá nítorí rẹ̀ ni kò ṣe lè bímọ. lọ́pọ̀ ìgbà àwọn ẹni tó ń la ìdojúkọ kọjá pẹ̀lú a máa fi irú àwọn ìwà yìí hàn ní ìkọ̀ àsí wọn ẹ máa gbọ́ ọ̀rọ̀ bíi ta wá ni mo ṣe tàbí àbí ọlọ́run fìyà jẹ mí nítorí àwọn ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá mi. èyí gan ni ohun tí àwọn ọ̀rẹ́ jóòbù ń gbìyànjú láti jẹ́ kí jóòbù ṣe. wọ́n tẹnumọ́ wípé kí jóòbù gbà wípé ọlọ́run ń fi ìyà jẹ nítorí ẹ̀ṣẹ̀ tí ó dá a lè rí eléyìí nínú ìwé jóòbù orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n job twenty two twenty five èyí jẹ́ ìkọ̀wàsí tí kò tọ́ àyọkà wa lónìí fi yé wa fi hàn wá àwọn lọ́kọláya kan ẹni tí bíbélì sọ wípé àwọn méjèèjì jẹ́ olódodo ní iwájú ọlọ́run wọ́n sì jẹ́ aláìlábàwọ́n síbẹ̀ wọ́n wà láìlọ́mọ nítorí tí ìyàwó rẹ̀ yàgàn àwọn ènìyàn tí ó máa ń gbàgbọ́ wípé gbogbo ibi tó bá ṣẹlẹ̀ sáwọn ó jẹ́ nítorí ẹ̀ṣẹ̀ àwọn wọn a máa gbàgbọ́ bákan náà wípé ohun rere tí ó ń ṣẹlẹ̀ sáwọn jẹ́ nítorí òdodo àwọn ìkọ̀wàsí méjèèjì ni kò tọ́ ìkọ̀wàsí kan ń bẹ tí ó sàn ju méjèèjì lọ à ń gbé ní ìgbé ayé tó ti wà ní ìrẹ̀lẹ̀ yìí nípa ẹ̀ṣẹ̀ ènìyàn tó sì ní ẹni tí bíbélì pè ní ọ̀tá wa sátani ẹni tí ìfojúsùn rẹ̀ jẹ́ láti jalè láti pa àti láti parun bó tilẹ̀ jẹ́ wípé sakaraya àti elizabeth aya rẹ̀ wọ́n yàgàn wọn ò yàgàn títí láé agbára ọlọ́run jẹ́ ìyàtọ̀ nínú ayé wọn a lè rí eléyìí nínú ìwé lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n luke one thirty six and thirty seven jóòbù di ẹni tí a pọ́n lójú ṣùgbọ́n ìpọ́njú rẹ̀ kò wà títí láéláé nítorí wípé ọlọ́run wà ní ọ̀run. jẹ́ ẹni bíi jésù nígbà tí a bí nípa ọkùnrin afọ́jú nì nínú ìwé johannu orí kẹsàn-án ẹsẹ̀ ìkíní àti ìkeje wípé ta ni ó dẹ́ṣẹ̀ ìfojúsùn rẹ̀ kò jẹ́ ẹ̀ṣẹ̀ náà bí kò ṣe agbára ọlọ́run bíbélì wípé ǹjẹ́ à ń pín ẹnikẹ́ni lójú jẹ́ kí ó gbàdúrà ìwé jákọ́bù orí karùn-ún ẹsẹ̀ kẹtàlá gbàdúrà nínú ìpọ́njú rẹ dìrọ̀mọ́ ọlọ́rọ̀ ọlọ́run nínú làásìgbò rẹ ọlọ́run yóò sì yí ìtàn rẹ padà sí rere àmín àyọkà látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé Galatia orí kìíní títí di orí kẹta Galatians chapter one through chapter three ẹ máa bá wa kà lọ. ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Galatia Galatia orí kìíní èmi Paul, kì í ṣe ènìyàn ni ó pè mí láti jẹ́ àpọ́stélì n kò sì ti ọ̀dọ̀ ènìyàn gba ìpè jésù kristi àti ọlọ́run bàbá tí ó jí jésù dìde ni ó pè mí èmi àti gbogbo arákùnrin tí ó wà lọ́dọ̀ mi ni à ń kọ ìwé yìí sí àwọn ìjọ galatia kí oore ọ̀fẹ́ àti àlàáfíà ọlọ́run bàbá wa wà pẹ̀lú yín àti ti olúwa jésù kristi ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ ayé wa burúkú yìí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run bàbá wa ẹni tí ògo yẹ fún láé àti láéláé àmín ẹnu yà mí pé ẹ ti kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín nípa oore ọ̀fẹ́ Kristi ẹ ti yára yí padà sí ìyìn rere mìíràn kò sí ìyìn rere mìíràn ju pé àwọn kan wà tí wọ́n ń yọ yín lẹ́nu tí wọ́n fẹ́ yí ìyìn rere Kristi padà ṣùgbọ́n bí àwa fúnra wa tàbí áńgẹ́lì láti ọ̀run bá wàásù ìyìn mìíràn yàtọ̀ sí èyí tí a ti wàásù fún yín kí olúwa rẹ di ẹni ègbé gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ mo tún wí nísinsìnyí pé bí ẹnikẹ́ni bá wàásù ìyìn rere mìíràn fún yín yàtọ̀ sí èyí tí ẹ gbà kí olúwa rẹ̀ di ẹni ègbé ṣé ojú rere ènìyàn ni mò ń wá nísinsìnyí tàbí ti ọlọ́run àbí ohun tí ó wu ènìyàn ni mo fẹ́ máa ṣe bí ó bá jẹ́ pé ohun tí ó wu ènìyàn ni mo ń ṣe síbẹ̀ èmi kì í ṣe ìránṣẹ́ Kristi ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé ìyìn rere tí mò ń wàásù kìí ṣe láti ọ̀dọ̀ ènìyàn kìí ṣe ọwọ́ ènìyàn ni mo ti gbà á bẹ́ẹ̀ ni kìí ṣe ènìyàn ni ó kọ́ mi Jésù Kristi ni ó fi hàn mí nítorí ẹ ti gbúròó ìwà mi látijọ́ nígbà tí mo wà nínú ẹ̀sìn tijú pé mò ń fìtínà ìjọ Ọlọ́run ju bí ó ti yẹ lọ mo sa gbogbo ipá mi láti parun nínú ẹ̀sìn Júù mo ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi nínú orílẹ̀-èdè mi yọ mo ní ìtara dé kọjá ààlà nínú àṣà ìbílẹ̀ àwọn baba ńlá mi ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run tí ó ti yà mí sọ́tọ̀ láti inú ìyá mi ó fi oore ọ̀fẹ́ rẹ̀ pè mí láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí n lè máa wàásù ìyìn rẹ̀ láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí ó pè mí n kò bá ẹnikẹ́ni gbèrò n kò gòkè lọ sí Jerusalem sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àpọ́stélì síwájú mi ṣùgbọ́n mo lọ sí ilẹ̀ Arábíà láti ibẹ̀ ni mo tún ti padà sí Damasku lẹ́yìn ọdún mẹ́ta ni mo tó gòkè lọ sí Jerusalem láti lọ rí Pétérù mo sì wà lọ́dọ̀ rẹ̀ fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò tún sí ọ̀kan nínú àwọn àpọ́stélì yòókù tí mo rí àfi Jákọ́bù arákùnrin Olúwa mo fi Ọlọ́run jẹ́rìí pé kò sí irọ́ nínú ohun tí mò ń kọ sí yín yìí lẹ́yìn náà mo lọ sí agbègbè Síríà àti ti Silisia àwọn ìjọ Kristi tí ó wà ní Jùdíà kò mọ̀ mí sójú ṣùgbọ́n wọ́n ń gbọ́ pé ẹni tí ó ti ń fi ìtínà wa tẹ́lẹ̀ rí ti ń wàásù ìrere ìgbàgbọ́ tí ó fẹ́ parun nígbà kan rí wọ́n bá yin Ọlọ́run lógo nítorí mi. Gàlátíà orí kejì lẹ́yìn ọdún mẹ́rìnlá ni mo tó tún gòkè lọ sí Jerúsálẹ́mù pẹ̀lú Bánábà mo mú tútù lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ni ó fi hàn mí lójúran ni mo fi lọ mo wá ṣe àlàyé níwájú àwọn aṣáájú nípa ìyìn tí mo ń wàásù fún àwọn tí kì í ṣe júù níkọ̀kọ̀ ni a sọ̀rọ̀ kí gbogbo eré ìje tí mò ń sá àti èyí tí mo ti sá má bàa jẹ́ lásán kì í ṣe ọ̀ranyàn ni pé kí a kọ Títù tí ó wà pẹ̀lú mi nílà nítorí pé ọmọ ẹ̀yà gíríkì ni àwọn tí ó gbé ọ̀rọ̀ nípa ìkọlà títújáde ni àwọn arákùnrin èké tí wọ́n yọ wá wo òmìnira wa tí a ní nínú Kristi Jésù kí wọ́n lè sọ wá di ẹrú òfin ṣùgbọ́n a kò fi ìgbà kankan gba wọ́n láàyè rárá kí ó má dàbí ẹni pé ọ̀rọ̀ tiwọn ni ó borí kí òtítọ́ ìyìn rere lè wà pẹ̀lú yín ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè ní aṣáájú nínú wọn kò kọ́ mi ní ohun titun kan ohun tí ó mú kí n sọ̀rọ̀ báyìí ni pé kò sí ohun tí ó kàn mí nínú ọ̀rọ̀ a jẹ́ aṣáájú tàbí a kò jẹ́ aṣáájú ọlọ́run kì í ṣe ojúṣàájú ṣùgbọ́n wọ́n wòye pé a ti fi iṣẹ́ ajíhìnrere fún àwọn aláìkọlà fún mi ṣe gẹ́gẹ́ bí a ti fún pétérù ní iṣẹ́ ajíhìnrere fún àwọn tí ó kọlà nítorí ẹni tí ó fún pétérù ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí wọ́n kọlà ni ó fún mi ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí Jákọ́bù Pétérù àti Jòhánù tí àwọn ènìyàn ń wò bí òpó nínú ìjọ bí oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti fi fún mi wọ́n bọ èmi àti Bánábà lọ́wọ́ gẹ́gẹ́ bí àmì ìdàpọ̀ wọ́n ní kí àwa lọ sáàrin àwọn tí kìí ṣe Júù bí àwọn náà ti ń lọ sáàrin àwọn tí ó kọlà nǹkan kan ni wọ́n sọ fún wa pé kí a rántí àwọn tálákà láàrin àwọn tí ó kọlà òun gan ni mo sì ti dàníyàn láti máa ṣe ṣùgbọ́n nígbà tí pétérù wà ní antioku mo ta kò ó lójúkojú nítorí ó ṣe ohun ìbáwí nítorí kí àwọn kan tó ti ọ̀dọ̀ jákọ́bù dé pétérù ti ń bá àwọn onígbàgbọ́ tí kìí ṣe júù jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ó bẹ̀rẹ̀ sí fà sẹ́yìn ó ń ya ara rẹ̀ sọ́tọ̀ nítorí ó ń bẹ̀rù àwọn tí wọ́n fẹ́ kí gbogbo onígbàgbọ́ kọlà. àwọn Júù yòókù bẹ̀rẹ̀ sí ṣe àgàbàgebè pẹ̀lú Pétérù wọ́n tilẹ̀ mú Bánábà pàápàá wọ ẹgbẹ́ àgàbàgebè wọn. nígbà tí mo rí i pé ohun tí wọ́n ń ṣe kò bá òtítọ́ ìyìn rere mu mo wí fún Pétérù níwájú gbogbo wọn pé bí ìwọ tí ó jẹ́ Júù bá ti ń ṣe bí àwọn yòókù tí o kò ṣe bí àṣà àwọn Júù kí ló dé tí o fi fẹ́ kí àwọn tí kìí ṣe júù ṣe ara wọn bíi júù àwa tí a bí ní júù tí a kìí ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé kò sí ẹnikẹ́ni tí ọlọ́run yóò dá láre nípa iṣẹ́ òfin àfi nípa ìgbàgbọ́ nínú jésù kristi àwa pàápàá gba kristi jésù gbọ́ kí ọlọ́run lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀ kì í ṣe nípa iṣẹ́ òfin nígbà tí à ń wá ọ̀nà ìdáláre nínú Kristi bí a bá rí i pé ẹlẹ́ṣẹ̀ ni àwa náà ṣé Kristi wá di ìránṣẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o nítorí bí ó bá jẹ́ pé àwọn ohun tí mo ti wó lulẹ̀ ni mo tún ń kọ́ èmi náà di ẹlẹ́ṣẹ̀ nítorí nípa òfin mo ti kú sínú òfin kí n lè wà láàyè lọ́dọ̀ Ọlọ́run a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi mo wà láàyè ṣùgbọ́n kì í ṣe èmi ni mo wà láàyè Kristi ni ó ń gbé inú mi ìgbé ayé tí mò ń gbé nínú ara nísinsìnyí nípa ìgbàgbọ́ nínú ọmọ Ọlọ́run tí ó fẹ́ràn mi ni ó fẹ́ràn mi tó bẹ́ẹ̀ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí mi kì í ṣe pé mo pa oore ọ̀fẹ́ Ọlọ́run tì nítorí bí ènìyàn bá lè di olódodo nípa ṣíṣe iṣẹ́ òfin a jẹ́ pé Kristi kàn kú lásán ni. Galatia orí kẹta ẹ̀yin ará Galatia ẹ mà kúkú gan o ta ni ń dì yín rí ẹ̀yin tí a gbé Jésù tí wọ́n kàn máa gbélébùú sí níwájú gbangba nǹkan kan péré ni mo fẹ́ bi yín ṣé nípa iṣẹ́ òfin ni ẹ fi gba ẹ̀mí ni tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ àṣé ẹ ṣìwèrè tó bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan ti ẹ̀mí ẹ wá fẹ́ fi nǹkan ti ara parí gbogbo ìyà tí ẹ ti jẹ àwa jẹ lásán kò lè jẹ lásán ṣé nítorí pé ẹ ń ṣe iṣẹ́ òfin ni ẹni tí ó fi ẹ̀bùn ẹ̀mí fún yín ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ tí ó tún ṣiṣẹ́ ìyanu láàrin yín tàbí nítorí pé ẹ gbọ́ ìyìn rere ẹ sì gbà á bí Abraham ti gba Ọlọ́run gbọ́ Ọlọ́run wá gbà á gẹ́gẹ́ bí olódodo kí ó yé yín pé àwọn ẹni tí ó bá gbàgbọ́ ni ọmọ Abraham ìwé mọ́ ti sọ tẹ́lẹ̀ pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run yóò fi dá àwọn tí kìí ṣe Júù láre ó wàásù ìyìn rere fún Abraham pé. gbogbo àwọn tí kìí ṣe Júù yóò di ẹni ìbùkún nípasẹ̀ rẹ̀. èyí ni pé àwọn tí ó gbàgbọ́ rí ìbùkún gbà bí Abraham ti rí ìbùkún gbà nítorí pé ó gbàgbọ́ a ti fi gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ òfin gégùn nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ègbé ni fún gbogbo ẹni tí kò bá máa ṣe ohun gbogbo tí a kọ sínú ìwé òfin. ó dájú pé kò sí ẹnikẹ́ni tí ọlọ́run yóò dá láre nípa òfin nítorí a kà á pé. olódodo yóò wà láàyè nípa ìgbàgbọ́. ṣùgbọ́n òfin kì í ṣe ìgbàgbọ́ nítorí a kà á pé. ẹni tí ó bá ń pa gbogbo òfin mọ́ yóò wà láàyè nípa wọn. Kristi ti rà wá padà kúrò lábẹ́ ègún òfin ó ti di ẹni ègún nítorí tiwa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ègbé ni fún gbogbo ẹni tí wọ́n bá gbé kọ́ sórí igi. ìdí rẹ̀ ni pé kí ìbùkún Abraham lè kan àwọn tí kì í ṣe Júù nípasẹ̀ Kristi Jésù kí a lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. ẹ̀yin ará ẹ jẹ́ kí a lo àkàwé kan nínú ìrírí ènìyàn gẹ́gẹ́ bí àṣà nígbà tí a bá ti ṣe májẹ̀mú tán kò sí ẹni tí ó lè yí i padà tàbí tí ó lè fi gbólóhùn kan kún un nígbà tí ọlọ́run ṣe ìlérí fún abrahamu àti irú ọmọ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ gbogbo irú ọmọ rẹ̀ ni ọlọ́run ń sọ ṣùgbọ́n ọmọ kan ṣoṣo ni ó tọ́ka sí ó sọ pé a ti fún irú ọmọ rẹ ọmọ náà ni kristi kókó ohun tí mò ń sọ ni pé òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀nlénírínwó ọdún kò lè pa májẹ̀mú tí ọlọ́run ti ṣe rẹ́ ìlérí tí ọlọ́run ti ṣe kò lè torí rẹ̀ di òfo nítorí bí ènìyàn bá lè di ajogún nípa òfin a jẹ́ pé kì í tún ṣe ìlérí mọ́ bẹ́ẹ̀ sì ni nípa ìlérí ni ọlọ́run fún Abraham ní ogún ipò wo wá ni òfin wà kí ènìyàn lè mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ni ọlọ́run ṣe fi òfin kún ìlérí irú ọmọ tí ó ṣe ìlérí rẹ̀ fún yóò fi dé láti ọwọ́ àwọn áńgẹ́lì ni alárìnà ti gba òfin ètò tí alárìnà bá lọ́wọ́ sí sì ti kúrò ní ti ẹyọ ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ṣoṣo ni ọlọ́run ǹjẹ́ òfin wá lòdì sí àwọn ìlérí ọlọ́run níbí rárá o bí ó bá jẹ́ pé òfin tí a fi ni lè sọ ènìyàn di alààyè ènìyàn ìbá lè di olódodo nípa òfin ṣùgbọ́n ìwé mímọ́ ti sọ pé ohun gbogbo wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ṣùgbọ́n kí àkókò ìgbàgbọ́ yìí tó tó a wà nínú àtìmọ́lé lábẹ́ òfin a ṣe wa mọ́ títí di àkókò ìgbàgbọ́ yìí èyí ni pé òfin jẹ́ olùtọ́ wa títí Kristi fi dé kí a lè dá wa láre nípa ìgbàgbọ́ nígbà tí àkókò ìgbàgbọ́ ti dé a kò tún nílò olùtọ́ mọ́ nítorí gbogbo yín jẹ́ ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù nítorí gbogbo ẹni tí ó ti ṣe ìrìbọmi nípa ìgbàgbọ́ nínú Kristi ti gbé Kristi wọ̀ kò tó sí ọ̀rọ̀ pé ẹnìkan ni Júù ẹnìkan ni Gíríkì mọ́ tàbí pé ẹnìkan jẹ́ ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí gbogbo yín ti di ọ̀kan nínú Kristi Jésù tí ẹ bá jẹ́ ti Kristi a jẹ́ pé ẹ jẹ́ irú ọmọ Abraham ẹ sì di ajogún ìlérí. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.